Exercise 1, columns 1 and 2. Soja. Wa ba mi lo soja. Ki. Wa ba mi lo ki. i. Wa ba bá mi ṣiṣẹ́. Ṣe. lọ bá mi ṣe é bomi bá mi bomi fún un jó wá bá a jó àpò bá a kó àpò yìí. Exercise 2A, columns 1 and 2. D. Ṣó ti La. Ṣó ti la? Kọ̀wé. Ṣó kọ̀wé rẹ̀ tán? Nara. ṣé ti nara tán. Exercise 2A, columns 1 and 3. Dé. Láago mélòó ló dé? Lọ. Láago mélòó ló lọ? Kọ̀wé. láago mélòó ló kọ̀wé rẹ̀ tán? nara láago mélòó ló nara tán? Exercise two a columns one two and three. Dé. Ṣé ti dé? Láago mélòó ló dé? la ṣé ó ti la láago mélòó ló la kọ̀wé ṣó kọ̀wé rẹ̀ tán láago mélòó ló kọ̀wé rẹ̀ tán. nara ṣó nara tán láago mélòó ló nara tán exercise 2b columns one and two. ránṣẹ́ ṣé o ti ránṣẹ́ sí i fọṣọ ṣé o ti fọṣọ mi tán. agbádá So o ti rán agbádá yìí tán. Exercise two b columns one and three. Ránṣẹ́. Ta ló ránṣẹ́ sí i? Fọṣọ ta ló fọṣọ mi agbádá ta ló rán agbádá yìí. Exercise two b columns one two and three. Ránṣẹ́. Ṣé o ti ránṣẹ́ sí i? Ta ló ránṣẹ́ sí i? Fọṣọ. ṣé o ti fọṣọ mi tán ta ló fọṣọ mi agbádá ṣé o ti rán agbádá yìí tán ta ló rán agbádá yìí. Exercise 3, columns 1 and 2 jẹ́ ó ti pẹ́ tí mo ti jàkàrà rí ó ti pẹ́ tí mo ti rí ayọ̀ lọ ó ti pẹ́ tí mo ti lọ sí ṣọ́ọ̀ṣì. Si Fa. Ó ti pẹ́ tí mo ti fọṣọ mi. Exercise three, columns one and three. Jẹ́. Nígbà wo lo jẹ́? Rí. nígbà wo lo rí i lọ nígbà wo lo lọ síbẹ̀ fọ̀ nígbà wo lo fọ̀ ọ́. Exercise 3, columns 1, 2, and 3. jẹ́ ó ti pẹ́ tí mo ti jàkàrà nígbà wo lo jẹ́ rí ó ti pẹ́ tí mo ti rí ayọ̀. nígbà wo lo rí i la ó ti pẹ́ tí mo ti lọ sí ṣọ́ọ̀ṣì nígbà wo lo lọ síbẹ̀ fọ̀ ó ti pẹ́ tí mo ti fọṣọ mi nígbà wo lo fọ̀ ọ́. End of Unit 37.